عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من الحمد لله الحمد لله الذي هدى العبادة إلى سبيل الرشاد والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ó máa ń sàmọ̀nà ẹ̀dá ọba ìlọba tó máa ń gáìdì àwọn ẹ̀dá ẹ̀ ọba ìlọba fínimànà àwa bíi Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa èyí tó ti yé wa nínú ẹ̀sìn kọ́lọ́mọdé tó ń bọ́ ọmọ wa lọ́wọ́ gbogbo yìí tí a ti máa rí ṣe kọ́lọ́mọsàgbé ọ̀run fún wa láti máa ṣe gbogbo yìí tábà wá ń ṣe náà kọ́lọ́mọsàgbé alẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam àánú ọlọ́run kó bá gbogbo àwọn sàábí àti gbogbo àwọn ẹni rẹ̀ tó tẹ̀lé wọn ìtẹ̀síwájú lórí tafsirul Qur'an al-Karim èyí tí a ń bá lọ súra tí a dé ọ̀nà ni súratu Abasa súratu Abasa ọ̀nà ni súra èyí tó gbajúmọ̀ nínú al-Qur'an al-Karim súratu súrọ̀tù àbásá makíyà wọ́n ní súrọ̀tù àbásá yìí wọ́n ní maka ló ti sọ̀kalẹ̀ súrọ̀tù makíyà tó nù sábàbù nùsúlìhà kí ní ó ṣẹlẹ̀ tí súrọ̀ náà fi sọ̀kalẹ̀ wọ́n á ná sáadàtà kùráyìí òun náà ni pé àwọn àgbààgbà nínú àwọn Quraish sọ̀nà bílù Quraish rọ̀ṣà ashraf àwọn èèyàn ńláńlá nínú ìran Quraish àwọn alágbára àwọn ọlọ́rọ̀ àwọn lọ́lá àwọn olówó kánú inda Rasulillahi sallallahu alaihi wasallam bá wọn ànábì wọn ń pè wọn sínú islam ìpè àwọn tí wọ́n ń gba islam tó pọ̀ jù àwọn tálíkà ni nítorí pé àwọn ò ní àwọn nǹkan tí èèyàn máa fi ń ṣègbéraga àwọn tó gba islam lákọ̀ọ́kọ́ àwọn tálíkà ni àwọn ni wọ́n pọ̀ jù anábì wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tí wọ́n bẹ nínú Quraish tí wọ́n bẹ nínú àwọn kọ̀bílẹ̀tù Quraish wọ́n jẹ́ ìran ìran anábìwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n kàn rí àwọn èèyàn tí wọ́n ń ṣe súnà tí wọ́n ń ṣe Islam wọ́n dẹ̀ ń kọjá lára wọn wọ́n wò pé ẹ̀sìn yẹn kìí ṣe ẹ̀sìn tí àwọn gbajúmọ̀ báyìí lè máa gbà anábìwá lọ lè bá wọn báwọn anábì ti pè wọ́n wọ́n sì dáhùn wọ́n sì dáhùn yẹn fún anábì lójú sallallahu alaihi wasallam pé ha tí àwọn àgbààgbà inú àwọn ọlọ́rọ̀ àwọn ọlọ́lá àwọn mọ̀nyán ní Yorùbá bá ní mọ̀nyán ó ní àwọn èèyàn ńlá nílùú pé táwọn ilé ìbá lè gba Islam ni oore ńlá ni ó fún Islam oore ńlá ni ó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bẹ lábẹ́ wọn àgbà wọn ọlọ́rọ̀ wọn mọ ní ẹbí wọn mọ ní àwọn òṣìṣẹ́ wọn mọ ní àwọn èèyàn ńláńlá tí ń bá wọn wọn mọ ní àwọn èèyàn rẹpẹtẹ tí wọ́n ń bẹ pẹ̀lú wọn. yad'uhum ila al-islam ànábì wa ń pè wọ́n sínú islam ń sàlàyé fún ọ pé ìtànpẹ̀ ní islam ìtànpẹ̀ ní islam ni wa kana harisan ala islamihim liyaqwa bihim al-islam ó wu ànábì kí àwọn èèyàn láláyẹ kan gba islam torí pé islam ó wà protected ìdáàbòbò lérí islam nígbà táwọn èèyàn lábá ti gba islam tàlọ́fẹ́ halẹ̀ mọ́ yín lò tàlọ́fẹ́ dín kòkò mọ́ yín. ànábì pé ọlọ́run lè fi islam ọlọ́run lè fi wọ́n ran islam lọ́wọ́ wọlé Muslimun lẹ́yìn náà àwọn mùsùlùmí náà ní agbára nígbà táwọn alágbára ti ń ṣe kíni tí wọ́n ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn ànábì wọn ṣàlàyé fáwọn ọlọ́rọ̀ yìí lọ́wọ́ ń ṣàlàyé islam fún ọlọ́wọ́ fa akọbala abdullahi ibn ummi maktum òun náà ni àfáwà àgbà sàábì yẹn ní àwọn sàábà wọ́n porúkọ rẹ̀ ní abdullahi ibn ummi maktum abdullahi ọmọ ìyá afọ́jú maktum àmà òun àmà abdullahi gangan ni maktum maktum ni pé ọlọ́run ti fọ́ lójú láti kékeré àmọ́ ti wá dàgbà ọwọ́ agbọ́pọ́n lànàbí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀tọ̀kùlú ìlú tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá nílùú mọ́kà òun náà wá lọ ọwá ṣe ọwá lọ lè bá nàbí sallallahu àdín kí ó lè bá gbọ́ àgbọ́yé nípa Islam tó ń wo òun náà pé ẹ̀sìn tó ń gbọ́rọ̀ yìí òun náà fẹ́ mọ̀ nípa ẹ̀ ó ní ó ní wo òjíṣẹ́ ọlọ́run ó ní allimuni mimma alamakala ó sì fi mèmí náà nínú tọ́lọ̀ fi mọ̀ nípa ẹ̀sìn yìí ànábìsí ń bẹ pẹ̀lú àwọn èèyàn tí ń bá sọ̀rọ̀ wàkàrí harasúlù àyàkùtà àléhì kàlámà ó wá dùn ànábì pé abdullahi ibn umm maktum afọ́jú yẹn ó fẹ́ dá ọ̀rọ̀ mọ́ ànábì lẹ́nu ànábì ti ń sọ fáwọn olówó yẹn wọ́n ti mérí wọ́n ti ń gbọ́yé ìkọ̀kan náà wọ́n dọ́gbọ́n gbà sílámù oye àrànṣẹ́ ńlá ni. bàbá afọ́jú yìí àfọwọ́ abdullahi bin umm maktum lọ́ba sọ fún anabi pé alimuni ìlà anabi fi mèmí náà mímọ alámakàlá nínú tọ́lá wọn bá fi mọ́ nípa ẹ̀sìn fàábàsà wàtàwàlà àní anabi wa kóró ojú wàtàwàlà àníhù rọjá an yuslima bí islamihi an yuslima al anábì wa fi sílẹ̀ kọ̀dá lóhùn nítorí ká nábì ó ṣe bẹ́ẹ̀ kìí ṣe nítorí pé àwọn olówó yẹn tóbi lọ́dọ̀ ẹ̀ àbí torí pé fẹ́ gbowó lọ́wọ́ wọn anábì <laughs> ó pé àwọn ilé ìtọ́ gba Islam àrànṣẹ́ ti dé bá Islam ìwọ́n kan tó fẹ́ gba Islam yìí Ọlọ́run lè fa àwọn yìí dáàbò bọ̀ náà torí wọ́n bẹ nínú ìnira gbà ànábì wa ní kí bàbá fọ́jú ẹ̀ kó sì sùúrù náà kó òun bọ̀ wá ọlọ́run wá sọ àyà kalẹ̀ ìpè yu'atibu rasulahu ó fi ń pe ànábì sákèsì pé bó o sì ń da olówó lọ́hùn àsìkò tó ń da lóhùn náà nìkan máa dá bàbá fọ́jú náà lóhùn <laughs> torí pé ẹ̀sìn wa ẹ̀sìn ńlá ni làwọn afáàmọ́ fi ń sọ pé àsúra tahdifu ila anna da'wat al-aghniya wal-fuqara ma'muratun biha súra yìí fẹ́ kọ́ wa nípa pé bá a ṣe ń pe àwọn olówó láàmà pé àwọn tálíkà sínú islam a ní fókọ̀sì lérí àwọn tálíkà nìkan a sì ní fókọ̀sì lérí àwọn ọlọ́rọ̀ àwọn ọba ìlú àwọn èèyàn ńláńlá nìkan àwọn méjèèjì náà láàmà pè papọ̀ wà á nà mí kìyà sàtàfọ́ ọ̀bùnì indallah wal iman wa taqwa súra yìí tó jẹ́ òye wáyé pé kò sí àpọ́nlé fẹ́nìkan kò dẹ̀ sí ọlá fẹ́nìkan àfẹ́ni tó bá ní imáàni jura wọn lọ ẹni bá bẹ̀rẹ̀ ọlọ́run ju ẹgbẹ́ ẹ lọ òun lọ́lá ju ẹgbẹ́ ẹ lọ ẹni bá sì ní imáàni ju ẹgbẹ́ ẹ lọ òun lọ́lá ju ẹgbẹ́ ẹ lọ kò sí àtọ̀ láàrin bàbá afọ́jú àtàwọn olówó ńláńlá tí wọ́n bẹ̀ ń kalẹ̀ yẹn èrò ànábì ni pé bí wọ́n parí iṣẹ́ lérí àwọn ẹyẹ yìí ná kí n tó wá da ọlọ́run ọlọ́run nírọ́ kò rí bẹ́ẹ̀ dáhùn náà lọ. ló sì jẹ́ pé gbogbo àti àfáwà Abdullah ibn Ummi Maktum tọ́ba wá kí ànábì lẹ́yìn gbà tó gba Islam tán ànábì àni marhaba ya man a'tabani Allahu li ajlihi aw kama qala sallallahu alaihi wasallam ànábì àni Abdullah lóde bàbá fojú Abdullah dé ẹni kọ́ máa wọlé ẹlẹ́mi ń kí pé kọ́ máa wọlé ẹni tí ọlọ́run bá aláàtúrẹ́ pè mí sákèsì wọn náà nẹ́bí ọ̀sọ̀ pé mọ́ra yorì kí ni fẹ́ kí ló fẹ́ gbogbo àti ọba ti dé ọba ti dé ẹ ti máa pè mí <laughs> látara ipò tí ọlọ́run bá aláàgbé sí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú sọ̀rọ̀ yìí náà wọn náà tún rí pé ànàlè ìdáyà ipe kọ́lọ̀ ń fi yàn mọ́nà ọlọ́run nìkan ló lágbára rẹ̀ o káàfọ́ kan sọ ni o níbẹ̀ náà ọmọ fámílì àfa gan tí ọgbọ́ gbogbo àwọn àfa tí ń bẹ láyé ẹ máa rí àwọn kan nínú àwọn fámílì wọn níwọ̀n ẹbí wọn tí wọn ò ní tẹ̀lé tí wọ́n sọ. <laughs> ara àtà ọmọ mọ̀nà ara ilé olóhùn ọgbọ́ ara jìnnà ọmọ mọ̀nà ara àtúnṣe lóhùn ọgbọ́ nínú sọ́ra yìí láti rí i pé káwọn ànábì ọlọ́run kan sọ àtàwọn àfa kan sọ tí wọ́n ní kí wọ́n gbọ́yìn òsì ní ọwọ́ wọn israel láti rí ipé ọlọ́run dá wa pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú agbára náà ní ó fi gbé wa dìde tó bá dìde àti kìyàmù ọlọ́run gbogbo àtàwà dìde ọlọ́pàá jà dìde ní mùsùlùmí òdodo. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى ọlọ́run ọba ní òjíṣẹ́ ọfàjúro qabata wajhahu watawalla wa a'rada biwajhihi wa jasadi ọdẹ yìí kú lọ́dọ̀ bàbá afọ́jú àǹjẹ́ àwọn àmà ọlọ́wọ́n bá nígbà tí afọ́jú yẹn wá bá ta ni afọ́jú náà Abdullah ibn Ummi Maktum abdullahi ọmọ ìyá maktum ìyá afọ́jú gbogbo ẹni tó fọ́ lójú kọ́ máa dúpẹ́ pé ọlọ́run sọ̀rọ̀ ní mùsùlùmí àwọn ẹni ìsáájú tán ti fọ́jú wọn pọ̀ rẹpẹtẹ náà sábẹ́. ọlọ́mọba ní àǹjá àwùlẹ̀ àmà ọlọ́mọba ní òjíṣẹ́ wa àbáṣà ọ̀fàjúro nítorí pé abdullahi fẹ́ di lọ́wọ́ ọ̀rọ̀ tí ń ṣe kínní ọ̀rọ̀ tí ń sọ lọ́wọ́ wọ́tawọ́lá ó yíjú kò lọ́dọ̀ ẹ̀ wà máa yóò dẹ̀rí kálá aláwò yà zaka ọlọ́wọ́n bá ní ta ló fi mọ̀ ó lè jẹ́ pé abdullahi gangan òun ni wàá ó sàǹfààní fún kò ní sàǹfààní fún àwọn mílíọ̀nù ní àwọn olówó tó wà wọ́n jẹ́ na aláwò yà zaka ọlọ́run ni mo ń tàn mọ́lẹ̀ sínú ọkàn torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé tó bá wà lọ́wọ́ yàn tí ìbá jẹ́ pé ọlọ́run bá ṣàánú yàn èyí ní tẹ́tí gbọ́rọ̀ lọ ọlọ́run àwọn tó ń pè yí à àwọn léyìí ti gàrú níwọ̀n ẹ wo ẹwà àwùjọ wa náà sí ẹ̀mọ̀ àwọn tí wọ́n bá ní ọlá àbí wọ́n kàwé kọjá ẹgbẹ́ tọ́lọ̀wọ̀n wá sànú ni o lẹ́lómi lọ́lá tọ́lọ̀ sànú ẹ̀ lẹ́lómi kàwé tọ́lọ̀ sànú ẹ̀ wọ́n máa rí gbogbo ẹ̀yin ẹ̀dá tó kù pé ṣé ẹ wà ní àwọn lè má jòkó tì ń sá àwọn dùn yín lọ́nà wọn dẹ̀ mọ̀gbẹ́ni tí ń sẹ̀sìn òun ló jẹ́ bẹ́ẹ̀ lọ tọ́da tọwọ́ ilé tọ́ mọ pọ̀ fóònù sí tí wọ́n ní gbogbo kan ti bọ́ <laughs> ẹni tó mẹ́sìn ẹni tó ń mẹ́sìn lọ ẹni tó ń wá mú ẹ̀sìn lọ́kùn fún dùn wọ́n máa lọ lè gbádùn lọ́hùn kò sí nǹkan kanú ayé lẹ́yìn ká kọ́rọ̀ wá ká lè fi sin lọ ọ̀rọ̀ tí ìbá ní tí ọba ti ráyè fi sin lọ ẹ àdánwò ni ọlọ́wọ́n bá ní wà máa yòdìrí kalẹ̀ àlàhùn yá zaka ọlọ́wọ́n bá ní ta ló fi mọ́ ìjọ ṣẹlẹ̀ lọ́wọ́ parí ọ̀rọ̀ tó ń sọ ó lè jẹ́ kó gangan ní ọ̀padà wá mọ́ nínú ọkàn tí ẹ̀bọ́ kú ò nínú ọkàn ẹ̀ yatatahar mina shirk aw yadhakkaru fatanfa'u dhikra ọlọ́wọ́n bá ní ó lè jẹ́ wọn ni yọ́ wàá máa rántí yọ́ gbà wáàsí tí wáàsí dhikra tí wáàsí yọ́ wàá sàǹfààní fún un يذكر أو يذكر أي تذكر يتذكر tí wàá sí yàn sànfàní fún ó lè jẹ́ ẹni tó filẹ̀ ọlọ́run lọ́lẹ́sẹ̀ ọlọ́run ní máa ń rẹ̀sìn lọ́wọ́ ó bá wọ ọlọ́run ọba ó lè lò wọ́n ó bá sì wọ ọlọ́run ọba yóò lè lò míì wọ́n mọ̀ torí pé àti wọ́n bá gbà sílámù àwọn èèyàn gbà sílámù tó pọ̀ àmàmánì sàbùnà ọlọ́mọba ní sẹ́rí ọlọ́mọba ní àwọn tí wọ́n rọrọ̀ tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ tó jòkó tì yẹn wọ́n ní ọ̀rọ̀ pẹ̀lú arísìkí wọ́n ní fèm àwọn èèyàn mọ̀ wọn láwùjọ. fàǹtàláhù tasọ̀dà fàǹtà tó kìbìlà àlè àwọn tó dájú kọ yẹn àwọn ọlọ́rọ̀ tó dájú kọ yẹn nígbà náà bí o kòkòrò owó àmọ́ wò pé àwọn alágbára yìí tó má gba islam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmínà gba islam nípasẹ̀ wọn torí wọ́n láwọn èèyàn tó ń tẹ̀lé wọn kírù kéwàá nǹkan gba sunans ẹ́ ẹ wo àwọn èèyàn tí wọ́n máa tẹ̀lé pé ibi tí ó kọ́ ọ tó ń pè é <laughs> pé ibi tí ọ̀gá olórin yẹn máa lọ làwọn ṣe kí ìlà wọn lọ ẹmúṣẹ́ olúwa ọmọ akọ́gbà súnà sí ẹmọ̀ pé gbogbo àwọn tàbí ẹlẹ́kọ̀ọ́ ìsúnà náà mọ̀ sí báwọn yẹn ṣe rí nínú ayé gbà yìí nìyẹn ọlọ́ba ni wà máa alayka aláyàzaka wà máa alayka yẹ́ sọ̀rọ̀ yà lérí ẹ o aláyàzaka tọba sọ fún wọn tí wọ́n bá gbọ́ kìí sọ̀rọ̀ yẹn lérí ẹ kó mú wọn gbọ́n tún láàsì kó fi wọn mọ̀nà sí kìí sọ̀rọ̀ yẹn lérí ẹ <laughs> òun ọlọ́wọ́n bá lòun fẹ́ni tó bá wọn mọ̀nà ó bá wọn ló fi tálíkà mọ̀nà wọ́n sì wọn ló folówó mọ̀nà torí pé ọ̀lẹ́sẹ̀ lọ́rùn ibi wọ́n ti pè wọ́n ma ṣàlàyé fọ́nfọ́jú náà ibi wọ́n ti sọ tọ́sọ ọ̀lẹ́sẹ̀ ìwọ̀ ọ̀lẹ́sẹ̀ tí wọ́n bá gbọ́ ọmọ àlẹ́ìka kò sẹ́sẹ̀ fún ọ aláyẹ̀záká tí wọ́n bá gbọ́ àwọn ọlọ́rọ̀ yẹn wọ́n a máa ń jẹ́ akàyẹ̀sà ọlọ́wọ́n bá ní ọ̀wárí yìí tọ́wá bá ọ afọ́jú yẹn yẹ̀sà tó ń sáré bọ̀ ẹni tí ò náà ó sì gbọ́dọ̀ pé wọ́n ní wàásù ti bẹ̀rẹ̀ wọ́n kà náà bí wàásù fáwọn èèyàn ẹ̀wọ̀n ọ̀sẹ̀ ìmọ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n kàn gbọ́ pé wọ́n náà ṣe wàásù yẹ̀sà á ah, ọlọ́run bá ń sọrí èyí tí ń bọ̀ tí ń sáré bọ̀ yẹn ibò ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ẹ wà sùkò tẹ́lẹ̀ mi ti di alikọ yìí jẹ̀mọ́ yọmọ bọ̀ nígbà tó dé pé wọ́n lè gbowó ní alikọ <laughs> àná ọlọ́ni ẹ̀rẹ̀ mi ọmọ sọ fún pé Sunday tó ń fi ń sinmi òun lọ láti Friday dídí sátọ̀dé Sunday tó ń fi ń sinmi lòun ọmọ fi gbọ́ alikọ ẹ̀fẹ́ pa òun nìyẹn. <laughs> ọlọ́mọdé ṣètàn ọlọ́mọdé ọjọ́ èrè wa bàbá fọ́jú wọn sáré lọ́bí yín wọ́n ti sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá ní wà á máa jẹ́ akáyẹ sàá ọlọ́run ní sẹ́rí yìí ti ń sáré bọ̀ tó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run bá yẹ owó yaksha òun bẹ̀rẹ̀ ọlọ́run jà wọn lẹ́yìn lọ́wọ́ owó yaksha <laughs> òun nípa ayọ̀ ọlọ́run jà wọn tí tọ́ sọ̀rọ̀ tí wọ́n kàn wó gbóndó yẹn lọ <laughs> àní àwọn ọlọ́rọ̀ àwọn olówó wọn kì í lọ lẹ́kṣọ̀ wọn kì í lọ wáàsí àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá ṣàyọ̀ oní ọ̀pẹ̀dé jimá oní ọ̀tọ̀ máa wago fún mọ́mù lẹ́yìn ó túbà ilé kejì yẹn ti fẹ́ gbénu dó ètò máa wago kí wọ́n ti ń pẹ́ jù náà torí gbogbo náà sọ yẹn kọ̀ wọ́ létí ọkàn wo pé wọ́n nílẹ̀ ọba kí jimá olóṣorí ibú wọn wá kí jimá kí wọ́n máa lọ́tọ̀ <laughs> wọn ládùúgbà tó fẹ́ tọrọ níjọ jímọ̀ aládùn àmà gbà dọ́bá wá ní ẹ ọlọ́wọ́n bá ní fàáńtà áníwò tààlà ha ọlọ́wọ́n bá ní ah, ẹni tí ń pààyọ ọlọ́wọ́n bá tó sáré wá bọ́ ohun lọ́wọ́ apáti tẹ̀tùrúkùhù tàtàgáfà tàlà ha kàlá ọlọ́wọ́n bá ní ah, hmm, ọ̀rọ̀ orí báyẹn innaha tadhkira àwọn àyà tí ọ̀n kà fún ọ̀yẹn tẹ́bíkọ́rọ̀ ni iná ha iná àyà àti àwọn àyà tó ń kà yẹn ìrántí lásán ni wà sílù faman sha'a dhakara ẹni tó yóò ṣe kíní yọ ò sì fẹ́ bọ́ sọ́dọ̀ ọ̀la kò ní ṣe kò ní gbọ́ àsìkò ànábì lẹ́lẹ́ yìí táwọn káyọ ẹ wá wò sí ìjàmá làáfà kan wọn lọ́wọ́ fẹ́ ní depression igbe wọn lẹ́nìkan ó yẹ kó ti gbọ́ kọ̀ gbọ́ ó yẹ kó ti mọ̀ kọ̀ mọ̀ ó yẹ kó ti yé kò yé ọ̀sọ̀ tiẹ̀ ọmọ bá tiẹ̀ lọ́nìí ẹ wá jẹ́ pé àwọn tí òye lè fẹ́ torí ẹ̀ ronú gbogbo àwọn fóònù dáwà wọ́n ti kó gbálé nítorí pé èèyàn díẹ̀ náà lọ́lọ́run bùkátà bá a ṣe pọ̀ lé ayé wọn èèyàn díẹ̀ lọ́lọ́run bùkátà ọlọ́mọsá kàwá náà kọ́ ọlọ́mọba ní fi suhufin mukarrama ọlọ́mọba ní àwọn àyà tó ń kà yẹn ọ wà nínú àwọn ìwé tíra alápọ̀nlé fi àtù kọ́dìr ìwé tá a ti pọ́nlé tá a gbéga níwájú ọlọ́run òun náà ní àyà kọ́ra tó ń kà yẹn mutahhara munazzaha tó pé kò sí àléébù lára rẹ̀ àyà tó ń ka fún yẹn ọ̀rọ̀ ńlá lọ sọ fún yẹn bí àìdí sáfara ọlọ́wọ́n bá ní ọwọ́ àwọn sáfara sáfara ni màláíkà àwọn màláíkà tó máa ń kọ nǹkan ọlọ́wọ́n bá ní ọwọ́ kira lọ́wọ́ barara ń bá rárá àwọn màláíkà tí wọ́n قتل الإنسان ما أكفره أي لعن الإنسان ọlọ́run bá ní ọmọ ti ṣẹ́bi lọ́mọ èèyàn má àkẹfàrà ó ta ló ya kẹfìrí tọ́mọ èèyàn ta lá ya aláìmoore tó ọmọ èèyàn má àkẹfàrà lè sàn ọlọ́run bá ní ta ló ya aláìmoore tó ọmọ èèyàn má àkẹfàrà lè sàn tòun ti gbogbo àwọn àyà koran àwọn àmì ọlọ́run àwọn olóyè kí wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run jẹ̀mọ́ àwọn sàyẹ́ntìsì ni tí wọ́n ń lọ ní òṣùpá tí wọ́n ń lọ ní òrùn tí wọ́n rìn káàkiri ayé tí wọ́n wọnú odò ó sàyẹ̀ kẹ́ ronú pé àwọn àmì yìí ó ti tó láti mọ títóbi ọba tó ọba tó dá gbogbo ntàwé àmọ́ síbẹ̀síbẹ̀ náà kọ́dà ó lè máa mutí nínú òfurufú àwọn ọ̀rọ̀ nù <laughs> ẹ̀rọ àwọn ìjọba mutí nínú nínú aircraft nínú nínú plane yọmọ béèrè ọtí wọ́n gbọ́ music lọ́dẹ̀ pé wọ́n ti kẹ́ báyìí kò sí pé ẹ dákun ẹ ẹ ẹ ẹ ọ̀sán gbọ́n ó ti lọ́ nìyẹn gbogbo akọ́ ti pín. <laughs> gbogbo fáàrí ti tán gbogbo ọ̀làjú ti ṣe kí ni tó ti dópin <laughs> ọlọ́run mọ̀sọ̀wá ní kẹfẹ́ rí o ọlọ́run bá ní kutila ní sáànù máa akifara ọlọ́run ní wọ́n sẹ́bi lọ́mọ èèyàn má akifara òun kò sẹ́ni ya kẹfẹ́ rí tọ́mọ èèyàn kò ní dúpẹ́ gbogbo oore tọ́lọ̀ máa ṣe fún kò ní wò èyí tọ́lọ̀ òun ti ṣe fún ní ọmọ ṣe kíní ní ọmọ torí ẹ̀ bínú sọ́lọ̀ èyí tọ́lọ̀ ń ṣe ní inú àṣà ọlọ́ ni pé oore rẹ̀ pọ̀ lára wa ju àdáhùn tó fi kàn wá lọ. lẹ́yìn ọba gbọ́n ti sọ yíyé kọ́ sọ fọ́lọ̀ lórí pé kọ́lọ̀ ń dáhùn o <laughs> ìwé ọlọ́run òun béèrè àdánwò lọ́wọ́ ọlọ́ ìgbà náà lọ́mọ pé orí pọ̀ lọ́lọ́ sí fún wa ntàcúdù ní mọ́tàláhì láti ṣóhà ọlọ́mọ tẹ bá ní kẹ́ máa ka ìdẹ̀ra tẹ́ rí ní àwọn ìdẹ̀ra mi ẹ̀ lè ká tán èyí tá àwárí ńkọ́ nígbà tó tá a lè kà yìí tá a rí tán èyí tá àwárí ńkọ́ dépò tá a kà lọ́mọ bínú pé ẹ̀ ọ yẹ kó ti dá fún ọjọ́ báyìí lọ àwọn ẹgbẹ́ rẹ ti ń ṣe àwọn tí ò ti dá fún tó wọ́n kọ́ sáwọn kú ọyẹ kó ti bí jù báyìí lọ ọyẹ kó ti ní jù báyìí lọ ọyẹ kó ti kọ́wọ̀ rẹ̀ ti jí sówó jù báyìí lọ àwọn tí ò ní tó wọ́n kọ́ sáwọn yẹn kí n bo ní káwọn èèyàn máa lọ nígbà tí wọ́n fẹ́ kú wọ́n fẹ́ fèrò nípa rẹ̀ ojú lásán ò lè dúpẹ́ tán etí ẹ̀ lásán ò lè dúpẹ́ tán ẹnu rẹ̀ lásán ò lè dúpẹ́ tán gbogbo àwọn tọ́lọ̀ fi àdáwò kan ní gbogbo àwọn gáàsì tí ń sọ yìí àwọn náà máa pàtàkì tá ń sọ. bàbá kan lójú kọlẹ̀ ẹ̀sìn ọlọ́run bá falẹ̀ jẹ́nà rọ́pò fún àtọ̀sán àwọn àtòrú wọn bákan náà ni ojú wọn ti fọ́ wọn dá ọ̀sán máa yàtọ̀ sóru ni wọ́n máa wá pé òtí ra mọ́tò bọ́lá bá fọ mọ́tò tó gbójú lọ́wọ́ rẹ̀ ńkọ́ ọ̀nà ma akẹfàràwò ọlọ́run níta ní ya kẹfẹ̀rẹ̀ aláìmọ́re tọ́mìyàn ọlọ́run ọkẹ lọ́dẹ̀ mọ́ wá wà alákàtì ọlọ́run dá lọ́lá you are grateful Allah subhanahu wa ta'ala òní dúpẹ́ ọlọ́run tẹ ìkẹ́ fún ọ̀dẹ̀ ní ọ̀kan náà ni onídẹ́yìn máa ní billions nínú àkáǹtì tí ń wò ó tẹ́mì rẹ̀ ń balẹ̀ pé ẹrù ti wà ńlẹ̀ ọmọbẹ̀ lọ́ni o wọ́n tọ́lọ́ bá ń fún ní àdánwò ẹyọ kan péré láàrin aago méjìlá òru sago mẹ́rin yóò fa gbogbo mílíọ̀n yóò fa kó lẹ̀ yóò tún mọ sọ́wọ́ àwọn ìgbẹ́dàkẹ́ yá mi tàǹtóní kọ́ yá mi òṣèlú lówó nù wa ọlọ́run bó wa láṣìírí. <laughs> ọ̀sẹ́ni kankan tó ní tó lákọ lérí ilẹ̀ ọlọ́run bóun tóbi ọlọ́run nìkan ló tóbi ọ̀lẹ́ gbogbo wa ládìtà ni màá dúpẹ́ màá dúpẹ́ ọmọ tọ́lọ̀ ń fọ́ màá dúpẹ́ ọkọ tọ́lọ̀ ń fọ́ tẹlomi ìború dùn yẹn lọ màá dúpẹ́ ìyàwó tọ́lọ̀ ń fọ́ tẹlomi ìlé dùn yẹn lọ màá dúpẹ́ ilé tọ́lọ̀ ń kọ́ fọ́ yàrá kan yẹn tó fi lẹ́dà sí ilẹ̀kùn tó fi bánà sí wíńdò yẹn máa dúpẹ́ ẹlòmíì nílẹ̀ ìmọ̀jà ayé aláìmọ̀rẹ́ o ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí ó bá ungrateful to Allah subhanahu wa ta'ala ojoojúmọ́ ni kò sábà máa dúpẹ́ alhamdulillah alhamdulillah alhamdulillah èyí tó bá wá jẹ́ ìbànújẹ́ máa wá sọ fún lóru ìpè wọ́n ló fún mi lélẹ́yìn mo sì gbà pé wọ́n ló fún mi ah eléyìí náà ti ń béèrè wọ́n sàfikún fún mi àlàyé ń ṣàkárí tó ń lọ á sì ọlọ́run tí ìbá ń dúpẹ́ màá máa ń lé kún lórí ọgbọ́n dẹ̀ ní kìí sẹ́nu nìkan ni ọkàn ní ojú kọ́kọ́ wá ọlọ́run ní kú tilẹ̀ l'insan ọlọ́run bá ní wọ́n ti ṣiṣẹ́ bí lọ́mọ èèyàn tí ì dúpẹ́ ẹni tí ìbá ti dúpẹ́ àpẹẹrẹ wọ́n lọ́n bínú sí yọ́ọ́ máa wá kanra máwọn èèyàn yọ́ọ́ máa lára àwọn èèyàn yọ́ọ́ máa kanra máwọn èèyàn yọ́ọ́ máa lára àwọn èèyàn yọ́ ma wòrì tọ́lọ́n ṣe fún malakeji kò ní wòrì tọ́lọ́n ṣe fún ọlọ́run bá ní làánà lọ́wọ́ làánà ń bẹ lérí ẹ̀ ìgbéjìnà síkẹ̀ ọlọ́run kọlọmọjà wà nínú wọn ọlọ́run bá ní min ayyi shay'in khalaqa ọlọ́run bá ní ọmọ èèyàn tó jẹ́ aláìmọ́rẹ̀ yìí ó ń ṣẹbọ ọlọ́run bá ní ṣe min ayyi shay'in min ayi shay'in khalaqa láti bọ̀ láti dá tó fi wá di pé ó ti wá dàgbà ó ti dàgbà òun náà ti wà nípò ó ti wà ní àyọlá min ayi shay'in khalaqa ọlọ́run bá ń bọ̀ láti dá ṣé kò ronú bí tá a ti dá ni ọlọ́run ní min nutfatin khalaqahu faqaddara ọlọ́run ní àdá ọmọ èèyàn àdá látara àtọ̀ faqaddarahu ọlọ́run ọba alá ọ wá sọ àtọ̀ yẹ di ẹ̀jẹ̀ kíkí kádàrá nìyẹn o torí àtọ̀ ni ẹlòmíì ò ti stop lòun ò ní wáyé mọ́ ẹlòmíì ẹ̀jẹ̀ kíkí ní ò ti stop wọn àlẹ́jẹ̀ ó ti rí ẹ̀jẹ̀ wọn ní miscarriage fún mọ̀mọ́dẹ́gá ẹlòmíì yóò di bá ṣẹran àmọ́ kò ní dẹ̀dá wọ́n padà flush ẹ̀ ó terminate ẹ̀ wọ́n máa wó ẹran yẹn jáde wọ́n lóyún oyún ṣe kíni wọ́n lóyún bàjẹ́ máa la fọkọ̀ dára hu ọlọ́run padà wá sọ́ dé èèyàn inú kádàrà rẹ̀ nígbà wá dé èèyàn tán ثم السبيل يسره ثم يسر السبيل يسر الله طريقة ليخرج ọlọ́run aláwa ṣe ojú ọ̀nà tí ó gbà jáde sáyé ọlọ́run wa ṣe nírọ̀rùn fún ojú ọ̀nà yẹn ọ̀rọ̀rùn láti gbàbẹ̀ jáde òun náà ni ojú ara obìnrin min batni ummihi ila alami mo wá bọ́ sínú ayé atẹ́gùn máa fẹ́ sí <laughs> thumma sabila yassara ọlọ́run ọba ọba tí mò ń júwe fún yín yẹn tí mo ní kẹ́ ẹ má sa ìmọ̀re pẹ̀lú ẹ̀ ọlọ́ba tí yóò jẹ́ káwọn ìyàwó yẹn máa bí máa rọrùn. ọba yẹn ló ṣe ojú ọ̀nà yẹn ní rọrùn ọmọ jáde pé ọmọ fọ́ kejì tírí kejì yọ́dẹ̀ jáde lábẹ́ obìnrin wọ́n ní tẹ́jẹ̀ rẹ̀ wá tètè dáńjọ́ yẹn torí ẹ̀jẹ̀ lómi àwọn dáńjọ́ tí yín ó bímọ ọjọ́ kejì ọlọ́run ti kí ló ṣe náà aláàní òun nìkan mọ̀ yọ tọ́n tọ́n tọ́n tí ó fi wá ń gbé eré wálẹ̀ yọ sára wo ọlọ́run àníkọ́ fẹ̀ ó máa jáde bẹ́ẹ̀ sabil náà bàbá wọn lẹ yorùbá ló fi jẹ́ pé tí aláboyún tó bá <laughs> tó bá di pé ọjọ́ fẹ́ pé wọ́n nìkan mọ̀ fi áyà yìí bẹ̀ ọlọ́run. ثم السبيل يسر والله كي سبيديا من موين والله كي سكيني كي سبيديا gbogbo àyà tó bá ti ní í ṣe pẹ̀lú agbára ọlọ́run tó ṣe déédéé bùkátà tá à ń ṣe kínní tá à ń wá tá a gbé síwájú ọlọ́run àlefáyà yẹn bẹ ọlọ́run ó lè fún dídì kọ́ńgàn bẹ lọ́run pé kọ́lọ́run wọlá alukur'an kọ́lọ̀ ní ìyàwó rẹ̀ ó bímọ tọ́ba sì wọ́ ọ lẹ́ni mo fi sọ́tù bákọ́rà bẹ̀wọ̀ ọlọ́run tọ́ba wọ̀ ọlọ́run ni mo fi sọ́tù ìkìláàsì kọ́lọ̀ láwọ̀ bẹ̀wọ̀ ọlọ́run tọ́ba wọ̀ ọ lè sọ pé mo fi ìsáájá bẹ̀wọ̀ ọlọ́run tọ́ba wọ̀ ọ lè sọ pé mo fi sọ́mọ sàbí ilẹ̀ yàtsára ó bẹ̀wọ̀ ọlọ́run. a nítorí pé abanlẹ̀ káwa máa pe tí kò kí ṣe bídíà ní bídíà agbọ̀rọ̀ ní ìsọ̀f àwa báyẹ̀ lẹ́nu àwọn bàbá wa ẹni yìí tọ́jẹ́ bídíà ni oníhàn oníwàhálà lè jẹ́ wàhálà orin lè jẹ́ wàhálà òǹgì ẹ máa hàn faláboyún àwọn ọ̀bá yẹn lọ́wọ́ anábì wa Muhammad sallallahu alaihi wasallam kí kàlábá ẹni àyà ń kọ̀rá ó lè kà á láti fi béèrè tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ ọlọ́run wọlé asúmọ̀ sàbílà tí mo wí àtàwọ́sàlù bí àyà àǹtù yásìrà wìládàtà mo fi àyà yìí bẹ̀wọ̀ ọlọ́run mọ́sà jẹ́ kí delivery ìyàwó mi ọmọ mi àbúrò mi ọ̀rọ̀ ọmọ ìyá mi lóbìnrin. ọlọ́run ọba ní thumma amatahu fa aqbara ọlọ́run ọba ní lẹ́yìn náà amatahu ọmọ tó jáde yẹn ọlọ́run padà wá pa fa aqbara ja'alahu fi qabr sitran alayhi ọlọ́run padà fi sínú sàárè láti fi bò láṣìírí ọmọ mi lè wá lo one minute lẹ́yìn ìgbà tó jáde sáyé á wọn lọ ti dákẹ́ ẹlòmíì one day ẹlòmíì two days ẹlòmíì one week ẹlòmíì one month one year ẹlòmíì ó sì lo eh, nine hundred and fifty years ẹlòmíì lo one thousand years bí àwọn ìjọ ànábì nù ànábì nù náà lò kọjá nine hundred and fifty years now ọgọ́rùn lọ́nà mẹ́sàn-án àti àádọ́ta more than that inú ayé náà ẹlòmíì one twenty one fifty two hundred ó wà bẹ́ẹ̀ nígbà gbọ́ yé ni pé bó ṣe jáde sílé ayé òun ọ̀yá ọ̀pẹ́ o yọ padà padà sí inú sáré. ثم أماته فأقبره ọlọ́mọ lè mí náà máa pa ó àjẹ́kẹ́ ọ pa ó àmátàwó ẹni tó yà sára sẹ̀bílà níwọ̀n àmátàwó o <laughs> gbogbo àwọn kan yá sí àkìí fi ti sọ́dọ̀ ẹ̀dá o ìpè lágbájá lójú bí ẹja àrọ̀ lójú bí àṣejẹ ìyá yẹlékulẹ́já olójú bí wẹ́rẹ́ irọ́ o summa yà sára ọlọ́run lè mí ní o èmi ni mo ṣe rọrùn èmi àmà jẹ ẹja àrọ̀ lọ́wọ́ gan ni ó kù síbẹ̀ wọ́n ní àtàgbè àti omi inú ẹ̀ omi ti dànù akèrè ti sékíní akèrè gbé ti fọ́ ẹ̀mọ́ ẹ̀yà àwọn tó ń jà sí jẹ lẹ́dọ̀ ya ilé ọmọ èyí tọ́lọ́run bá ṣe ni wọ́n máa àwọn máa gbowó ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn bàbá ọlọ́mọ ìyá ọlọ́mọ à kíní kan tó tóbi lọ́wọ́ gbà lọ́wọ́ yín ń jẹun ọlọ́ni ọlọ́run ní ṣiṣẹ́ àyè tó ṣe ń jò ní ìtòjú wọn kọ́ lórí títí yìí ò ṣiṣẹ́ ọlọ́run bá ní ọlọ́run lòún ṣe wíwáyé rọrùn ìjọ ẹnìkan bá sì kú láàrin ẹ má pẹ́ ẹnìkan lọ́pàá ọ àmátàhù fa àkàbàrà ọlọ́run lòún lòún pa ọ òun lòún fi sàárè bò láṣìírí thumma idha sha'a anshara ọlọ́run bá ní lásìkò tó bá wú òun ìdáṣà òun nìkan lọ́mọgbà náà òun wọ́n padà gbé dìde tí gbogbo ohun tóun dá tí gbogbo wọn dìde nù sáré tí gbogbo ó dùn dálìkẹ́ àwọn báyìí fún mà lẹ́yìn ìgbà tó bá ti wọ sáré tán ìdáṣà lásìkò tó bá fẹ́ àǹṣára yóò gbé wa dìde kàlá ọlọ́run bá ní ọ̀rọ̀ orí báwọn kẹfìdí sí ìròyìn o lamma yaqdi ma amara ọlọ́wọ́n bá ní lam yuaddi ma amara Allahu bihi lamma eh, lam yaqdi ọmọ èèyàn ò máa tẹ̀láṣẹ ọlọ́run lam yaqdi lam yuaddi ma amara tọ́lọ̀ ń pa aláṣẹ kò sí lọ́nà àmà kírun eh, ọmọ yẹn ń bẹ láyé kò kírun ó sì gbà pé wọ́n kú wọ́n gbé òun dìde lọ́nà máa gba àwẹ̀ kọ́ gba àwẹ̀ lọ́nà ká máa tẹ̀lé òfin ọlọ́run kò tẹ̀lé òfin ẹ̀. wal-yanzuri l-insanu ila ta'ami ọlọ́run ọba aláwọ̀ fẹ́ pè láákàyè àwọn ọmọ èèyàn fẹ́ tò wá sí àkíyèsí ọlọ́run bá ní ọmọ èèyàn kó wo ila ta'ami kó wo yẹ sí oúnjẹ tí ń jẹ yẹn níbo lóúnjẹ yẹn ti wá ẹni gbogbo ajá ọdún lérí sẹ̀mó bá sọ̀jọ̀ kọ́lẹ̀ sẹ̀mó wá látara ẹ́ àgbàdo àbí ẹ̀ bọ́lá àgbàdo ti wá láti inú ilẹ̀ ta lọ́dá àgbàdo Allah ẹlòmí lẹ́yìn Allah ẹni bá ní ògùn ni a ní nǹkan ti bẹ́ nǹkan ti ṣe ẹ́ ẹni bá ní Ọbàtálá ni ọ̀ ò sínú àwọn ìjọ tó lajú bẹ́ẹ̀ bá ní omi ni a ní omi omi lọ́dàgbàdo ah, wọ́n yá sàlàyé bó ṣe dáa lẹ́yìn bá ní ànábì Isa ní Jesus ní àná ah wọ́n ṣe mistake ànábì Isa gan jẹun nínú dọ́lọ̀ ń dání òun kọ́ da oúnjẹ ìbílísù nípa nínú bóúnjẹ sí ń jáde nínú lẹ̀ àti gbogbo àwọn kan tí ó káwọn èèyàn máa sùn ọlọ́run bá ní falíyà ń lórí lè ń sánú ilé àtọ̀ àmì ọlọ́run bá ní ẹ̀dẹ̀ wòye sí oúnjẹ tẹ̀ ń jẹ níbo ló ti wá ta ló mú wá ọlọ́run bá ní ronú ẹwo ẹwo ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tá ń jẹ bá a ṣe wàá ìṣà ti jẹun ká tó kó lẹ́sìn tàbá tó dé lẹ́sìn ìfẹ́ni tí máa ń jẹun ọ̀sán lásìkò yìí o á ṣe kíni á tún lè jẹun <laughs> ó ti tọ́wọ́ wá dalẹ́ ó ṣe ẹ̀yìn miami àtún jẹun láàárọ̀ là àtún jẹun mi wọ́n ti ń kó àlùbọ́sà wa àǹkàtà wa bẹ́ẹ̀ là ń rún mọ́lẹ̀ wọ́n tún kó mi wá àgbàdo ọkà bàbà oyin millet àtún mọ́lẹ̀ ọlọ́run bá ní ẹ̀sìn wòye sí oúnjẹ tẹ̀ ń jẹ bóyá látara bẹ́ẹ̀ ẹ lè mọ ọlọ́run anna sọ̀dábùnà lè sọ́bà ọlọ́run bá ní àwa àwa tá a rojò ní àwa tá a rojò anzalna al-ma'a al-jazira sababna al-ma'a sababna al-ma'a sọ́bà ọlọ́run ní ìnà àwọn ọlọ́run àwa láọ̀rọ̀ òjò bí ṣe ń wá wíì wíì sọ́bà nìyẹn wíì wíì ọlọ́run ní àwọn ń dà wọ́n wá sẹlòmíì báyàtọ̀ sẹ́ni táwọn sọ. fún ma ọlọ́run bá ta da òjò lọ́wọ̀ọ̀wọ́ ṣàkọ́kọ́nà àrùdọ̀ ṣàkọ́ àwọn ọlọ́wọ́n ọba àwa la ilẹ̀ wò lání kílẹ̀ ọ̀lànà lẹ́gbà tí òjò ti rọ̀ tán ilẹ̀ máa ṣe kíní ọmọ ìyanu bó ṣe yánu ẹ fa anbatna àbá gbé

ọjáde ń bẹ̀ wọ̀sà ìtúnáhùn wọ̀nàkàlà lẹ́yìn náà nígbà tá a tún lálẹ̀ wò tá a ní kílẹ̀ ó lálẹ̀ wò wọ̀sà ìtúná lẹ́yìn náà ni ẹ igi olive oil zaitun òróró ni ní ń jáde látara èso yẹn ọlọ́mọ fi ìwòsàn síbẹ̀ gan fún àrùn ara àti àrùn nú olive kọ́dà wọn a máa rẹ́kọ́mẹ́ndì fáwọn olóyún tí oyún bá ti pé bẹ́ẹ̀ oṣù mẹ́jọ mẹ́jọ àbọ̀ ó ti pé mẹ́sàn-án wọn kàn máa mú náà ọlọ́run máa ń lo sábàbí tó máa fi máa ń yọ̀ débi pé yọ padà bọ́ sí pòsíṣàn tí ọ̀yẹ̀kọ́ wà ẹ̀mọ́ yàwọn èèyàn tẹ́mi ti rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ fún ọlọ́dẹ ló ń sábàbí dáadáa ìṣẹ̀yí tún ó dáa fún àrùn nú ọlọ́run máa fi mówó àìsàn àìsàn kú nínú ara ọlọ́run ní wàzáyí tún náà wà náà kálá àwọn aládé ń ṣe ìtún igi ṣètún ó dìde igi ṣètún wà náà kálá àti igi ọ̀pẹ igi làbídùn igi ọ̀pẹ igi làbídùn méjèèjì wọ́n pè ní náà kálá wafakihatan wa abba ọlọ́run bá nígbà tá a ní kílẹ̀ ọ̀lálẹ̀ wò nígbà tó dúró tán àwọn oríṣiríṣi àwọn fákíhà àwọn fruits àwọn fruits wọ́n ń jáde ẹ̀yin lẹ́ẹ̀ máa pè kan ní vitamin A ẹ̀ máa pè kan ní vitamin B vitamin C nígbà ọlọ́run dọ́sàn tán ni wọ́n ń pè vitamin C wọn ò béèrè ta ló dá ọsàn tí wọ́n yọ vitamin C ní. Ni ara rẹ̀ padà ikọ̀ gòlìbà àtúnwá fún yín ní àwọn ọgbà oko tó kún kẹ́kẹ́ fún àwọn oríṣiríṣi àwọn igi tí ń sàǹfààní. wàfà kẹyàtà ń wà á bá ọlọ́run bá ní mo wá kó oríṣi àwọn fúùtù jáde láti inú ilẹ̀ fún yín ẹ̀yin kẹfẹ́rẹ́ aláìmọ́rẹ́ wà á bá àti á iná pẹ̀lú á òun náà ni gbogbo àwọn koríko táwọn èèyàn tá a lè jẹ táwọn ẹranko máa ń jẹ gbogbo àwọn koríko táwọn màlúù ń jẹ ni wọ́n pè ní abba bá jẹ tán ọyàn rẹ máa sẹ̀ wọ́n máa fọmọ lọ́yàn tó bá jẹ tán wọ́n máa fún wàrà ẹ̀wọ̀n ewé yẹn ló di wàrà tá mú yẹn wà abba kò sí tọ́lọ̀ ń da tọ́lọ̀ ń da fèrè èyí tí wọ́n bá lè jẹ àwọn ọmọ èèyàn àwọn ẹranko ṣe kínní wọ́n jẹ ìmídẹ̀ ní àwa àtàwọn àlájọ́ ṣe kínní ìlàjọ ń jẹ́ wọ́n abba nìyẹn ọlọ́run ní abba kọ́ rẹpẹtẹ tí mo ní kí kọjáde láti inú ilẹ̀ ọlọ́run ní mata alakum wàlẹ́ àní àmìkùn gbogbo tí mo kà sílẹ̀ yìí wọ́n máa jẹ́ gbádùn fún yín ẹ̀yọ́ mìíràn kó sì máa jẹ́ gbádùn fún gbogbo àwọn ẹranko yín tẹ́ ń sìn kẹ́ lè gbádùn ayé yín láti máa sìn mí ọlọ́run وإذا جاءت الصاخة ọlọ́wọ́n bá ní tí ọlọ́wọ́n sàlàyé àwọn ìdẹ́ra rẹ̀ tán ọlọ́wọ́n bá ní tí ariwo tí wọ́n fẹ́ pa màláíkà tó fẹ́ pariwo tó fẹ́ fan fèrè ọlọ́wọ́n bá ní ariwo yẹn ó tóbi o tí ariwo yẹn tí ọba ń kan etí kókó èè eh, fún báyìí ẹ̀dìlé gbogbo wa máa dìde nù sáré ni nàpẹ́ náà sọ́ọ̀kà ariwo kan náà ni ọlọ́mọdé alkiyama tí ariwo yẹn bá dé tó ṣe póó ọlọ́mọdé ọmọ kan etí kókó sọ́ọ̀kà ohun náà ni sọ́ọ̀kà yẹn àmọ́ kì í sọ ohun lásán gbogbo bí tíkalu bá wà ní sàárè ọba gbọ́ ọmọ ànàró tàbá ti wá dìde tán ìyàwó mà ọlọ́run ní níjọ yẹn yafirru al-mar'u min akhihi ọmọ ènìyàn máa sá fún bọ́dà rẹ̀ ọ pàdé bọ́dà ẹ̀ báyìí ọmọ ìyá ẹ̀ lọ́dọ̀ ìyá àbí lọ́dọ̀ bàbá ọ̀dẹ̀ ní dókì ọmọ sálọ̀ wo ò dúó òun náà ní dúó wà ń míhí wà bí ọlọ́run níjọ yẹn ìjọ àlùkìyàmọ̀ yẹn ọmọ yẹn máa sá fún ìyá tó bí àti bàbá tó bí biological father biological mother wọ́n ní kọ́dà ọkàn bàbá bàbá àtàwọn bàbá ìyá táǹpẹ̀ láwọn bàbá wa àwọn ìyá ìyá wa wọ́n ní kò sẹ́nìkà ọ̀dọ̀ girama ló gbé eh, ọ̀dọ̀ eh, bàbá ìyá ẹ̀ ló gbé bàbá bàbá ẹ̀ àtàwọn bàbá wa àtàwọn bàbá wọn àtàwọn ìyá wa àtàwọn ìyá wọn wọ́n ní ọmọ èèyàn àmàsá àmàsá àmàsá lọ wà ummihi wà bí ọmọ ènìyàn máa sá débi pé kò ní dúó láti bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sọ̀rọ̀ wà sọ ìbátihi wà bá ní wọ́n ní èèyàn máa sá lọ kálukọ́ máa sá bá a ṣe ń sá káàkiri yẹn wàhálà wàhálà tí ó ṣẹlẹ̀ ń jọ yẹn ìlànà sá fún ó ìpínlẹ̀ fẹ́ ṣẹlẹ̀ lẹ́nìí wọ̀sán ìbátíhì èyàn rí ìyàwó ẹ̀ wọ́n bá ní èyàn rọmọ tó bí báyìí ní ilẹ̀ máa sálọ ọmọ òní pé my father eh? bàbá òní pé my son my daughter àbójú ọ̀kanra wọn àpò tí wàhálà bá dé ẹlọ́mọdé àríwá lánàá ayé gan ẹ mọ̀ wúra yín bá kálukọ́ dẹ̀ máa jùjà du ara rẹ̀ lèkúlè múrí ìmìnihun yóò máa yìí ń ṣàánú yògì ní ọlọ́run máa nítorí pé ń jọ yẹn nítọ́bá kálukú ó ti tó ó ti tó dépò kọ́ ọmọ wa béèrè kí ní àlàáfíà yín bọ̀lẹ̀ wá ń lọ bó lọ̀rọ̀ lémi ètò ti dé bá kálukú ti tó yògì ó ti tó ìyẹn àbáyọ yẹn ní wá kò sí tọ́kàn pẹ̀lú ẹnibọ̀dì mọ́ ní wọ́n fi ní kó gbìyànjú kó rí bó ní tàwíìdì kò sẹ́nìkan tó gbọ́ lẹ́yìn iṣẹ́ rẹ̀ ẹnìkan ò ní wú ẹnìkan ìyàwó aisha lọ́jà láàánú ní sọ fún anábìsà sálà ń pé nígbà wọn ní àmà sálọ àmà sábọ̀ àtúnwá wà ní òhò sáwọn èèyàn ní máa wo afalaya ń sọ̀rọ̀ báàdùn ìlà báàdùn sáwọn kan ò ní máa wo ara wọn anábì ní à tè ọ̀là amúrò aṣáàdì ọ̀rọ̀ lè kọjá kéèyàn ọmọ lóun wo ẹnìkan jọ yìí ọ̀rọ̀ lè kọjá bó ń tàn sọ yìí ọlọ́run bá ní ojú oyin ìyàwó máa yí dín mùsùlùmíra ọlọ́mọsàfẹ́wá sáàrin àwọn ilé ọlọ́run bá ní àwọn ojú kan níjọ́ náà yàwó máa yí dín mùsùlùmíra mò bí àmúṣìlẹ̀kà ìmọ́lẹ̀ máa tàn bẹ̀ ọmọ arẹ́rìn ní wọ́n máa dùn bá ìkà tó mùsùlùmíra wọ́n máa rẹ́rìn mùsùlùmíra a ti fún wọn nílò àdánà àwọn máa rẹ́rìn ní wọ́n máa dùn wọ́n máa lọ wòjú yàwó mọ́ ibi ní alẹ́ ìhà gabara àwọn ojú kan jọ náà tẹ́bá wò báyìí alẹ́ ìhà gabara wọ́n ní ojú náà ẹ rí ìkorò ẹ ìkorò ojú yẹn yóò fajúro tẹ̀rẹ̀hákúhá kọ́tara tẹ̀rẹ̀hákúhá kọ́tara tẹ̀kṣá azulma wọ́n ní kọ́tara yóò bò dáru ó náà ní òkùnkùn orí ẹ̀bà dúdú fún òkùnkùn ulaika humul kafaratul fajara ọlọ́run ní àwọn tí ń sọ yìí àwọn náà làwọn kèfèrí ọ̀daràn ẹlẹ́bọ ni wọ́n wọ́n tún wá ba nǹkan jẹ́nu ayé káfàrà ni wọ́n kèfèrí ni wọ́n fájára ni wọ́n àwọn tí ń balẹ̀ jẹ́ wọ́n ń ṣàbòsí fáwọn èèyàn tí wọ́n gba dúkìá àwọn èèyàn tí wọ́n fìyà jẹ àwọn èèyàn ọlọ́run ní àwọn ni mò ń ròyìn pé ojú wọn ó ṣe kínní ojú wọn máa dúdú ọlọ́mọdé àwọn wà nínú àwọn yẹn o ọlọ́ agbára ọlọ́run bá wà káka lẹ́ẹ̀kan sí nítorí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ abasa watawalla ọlọ́run bá ní anábì okòrò ojú ọwá yíjú padà nígbàtí abúlé abúlé Umm Maktum tọwá bá lọ́dọ̀ àwọn tí ànábì ń ṣe wá sí fún àwọn lọ́rọ̀ ní àwọn lówó ọlọ́run bá ní abasa wàtàwálá ànábì kọrọ ojú ọwá yíjú padà kú lọ́dọ̀ Abdullah bin Ummi Maktum lánìyàn pé kó jẹ́ kó wọn bá wọn lówó yìí sọ̀rọ̀ náà kó wọn tó wá dá lóhùn ọlọ́run bá ní àǹjà àwọn àmà nígbàtí afọ́jú wá bá Abdullah bin Ummi Maktum ànábì kọrọ ojú ó sì yíjú padà kú lọ́dọ̀ ẹ̀ wa ma yudrika la'allahu yazakka ọlọ́wọ́n bá ní ta ló fi mẹ́ ẹ ọmọ bọ́yá òun gan fún rẹ̀ òun ni ọkàn rẹ̀ ọmọ kùn bí wàá sí tó sẹ̀ ọmọ bọ́yá òun lọ́kàn rẹ̀ ọmọ ẹ látara wàá sí ti ń gbọ́ aw yadhakkaru fatanfa'u dhikra ọmọ bọ́yá òun ni ọgbà wàá sí tí wàá sí ó sì fún àwọn tó ọlọ́rọ̀ àwọn lọ́lá àwọn tó jòkó ti yẹn fa àǹtàlàwú tasọ̀dá àwọn tó kọjú sí tàbí bá sọ̀rọ̀ yẹn wà máa alayka alla yazaka ọ̀lẹ́ṣẹ̀ táwọn Yorùbá mọ̀nà ọ̀lẹ́ṣẹ̀ kí wọ́n kàn sọ ni kọ́ọ̀dẹ̀ sàlàyé fún afọ́jú náà wà amma man ja'aka yas'a orí ẹni tó bá ọ tọ́wá bá ọ wọ́wọ́ ya ṣá tó dẹ̀ ń bẹ̀rù ọlọ́run fa àǹtà ánìwò tààlà ha tí wọ́n wá gbójú kò lọ́dọ̀ rẹ̀ tó fi kalẹ̀ kàlà iná ha tẹ́síkírọ́ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ iná tẹ́síkírọ́ eléyìí ni ìrántí iná ha àwọn àyà Kùránì ẹni tí ọba fẹ́ ọmọ àgbàrántí fi suhufin mukarrama ọlọ́wọ́n bá ní àwọn àyà náà ta ní kọ́ ọmọ fíṣẹ̀ rántí ó ti wà nínú àwọn ìwé tó lápọ́nlé marfu àti mutahhara àwọn ìwé tó tóbi lọ́dọ̀ ọlọ́run tó mọ́kànká kó bí àbùkù bí àìdí sáfara tó wà lọ́wọ́ àwọn màláíkà àwọn tí wọ́n máa ń kọ iṣẹ́ rí àti iṣẹ́ bó kiramin barara alákànlé ni wọ́n ẹni rẹ̀ ni wọ́n kutila linsanu ma akfara aṣẹ́bi lọ́mọ èèyàn ta ló fi ya kèfèrí tọ́mọ èèyàn ta ní fi yálà ìmọ̀re tọ́mọ èèyàn min ayyi shay'in khalaqa látara abo láti dá wọn min nutfatin khalaqahu faqaddara adáwọn látara àtọ̀ spam àwa ṣètò kádàrá rẹ̀ gbogbo ìrìn àjò rẹ̀ láti bí Eh, àtọ̀ débi ẹ̀jẹ̀ kíkí débi bá ṣẹran tí ó fi dẹ̀dá tí ó fi jáde fákọ̀ dára àwọlọ́hun á pè bubú rẹ̀ fún masábìlà yasara nígbà wá dẹ̀dá tán àwọlọ́hun bá wá sí ojú ọ̀nà tí ó gbà jáde àṣẹ nírọ̀rùn fún fún màmátáhù fa àkùbára àwọlọ́hun bá aláàpadà wá pa àwa fi sínú sàárè àfi bò láṣìírí ثم إذا شاء أنشره tọ́pọ̀ padà yá lẹ́yìn náà lásìkò tó bá wọ ọlọ́run ọlọ́run padà gbé wọn dìde kúrò nínú sàárè kàlá ọ̀rọ̀ orí báwọn kẹfẹ̀dé sí rò yẹn lámà yákòdì máa àmàrà wọn ò tẹ̀ láṣẹ ọlọ́run lámà yákòdì alkùfà máa àmàrà ìtọ́lọ́run pa wọn láṣẹ wọn ṣe é fàlìyàndúrí ní sánú ilá tọ́ àmì ọlọ́lọ́mọ èèyàn aláìmọ̀rẹ́ yìí ṣé kò wo oúnjẹ tí ń jẹ ni àná sọdábìnà lima àsọ́bà àwọn ọlọ́wọ́n bá là ń da òjò lẹ̀ wì wì wì sọ́bà àwọn là ń da sílẹ̀ tó ń ma lẹ́yìn náà ṣàkọ́kànnà àrùdọ̀ ṣàkọ́ àwọn ní kílẹ̀ ọmọ lanu ilẹ̀ ńlanu fa àǹbátìnà fi ń ha àbá àwọn mú àwọn síìdì habba àwọn oríṣiríṣi àwọn seed tọ́jú oúnjẹ bí ẹ̀wà bí rice àgbàdo gero àmújáde láti inú ilẹ̀ wà ìnàbà àmú grape jáde wà kọ́dìbà àmú kọ́dìbù jáde kọ́dìbù ọ̀yẹ́ òun náà ni clover wà zayitun náà wà náxàlá àmú òróró zayitun jáde wà náxàlá àti làbídùn àti epo pupa náhàlà wàdà ikọ̀ gòlìbà àtúnwá fún yín ní àwọn ọgbà oko tó kún kẹ́kẹ́ fún àwọn oríṣiríṣi àwọn igi tí ń sàǹfààní wàdà ikọ̀ gòlìbà wàfà kíhátáhùn wà àbá àwọn ọlọ́wọ́n bá tún wá mú jáde àwọn oríṣiríṣi àwọn fruit wà àbá àtàwọn koríko táwọn ẹranko máa ń jẹ mata'an lakum wa li an'amikum ọlọ́run bá ní gbogbo ẹ̀ pátápátá yóò máa jẹ́ ìgbádùn fẹ́yàn méèyàn àtàwọn animals àwọn ẹran yìí tẹ̀ ń sìn wa idha ja'ati s-sakha ọlọ́run bá ní tí ariwo yẹn tó bá dé ariwo ẹ̀ dìde nínú sàárè tí kan etí kókó tó bá dé yawma níjọ́ yẹn yafirru l-mar'u min akhihi ọmọnìyàn ó máa sá fún yóò máa sá fún ọmọ ìyá rẹ̀ òní dúró yóò máa sá lọ wà ummihi wà bí ọmọ ìyẹn máa sá fún ìyá rẹ̀ àti bàbá ẹ̀ wà sahibatihi wà bani ọmọ máa sá fún olólùfẹ́ rẹ̀ obìnrin ìyàwó ẹ̀ àtọmọ tó bínú látara wàhálà tó dénjọ́ àlùkìyàmù لكل امرئ منهم يومئذ شأن يغني wọ́n ní yọ́ ma bẹ fún kálukú jọ́nà níjọ́ àlèkè àmọ̀ta wí yìí gbogbo ohun tí ó dé bá kálukú ó ti tó kálukú ó ti tó rán ojú ma yìí fi mùsùfìrà ọlọ́wọ́n bá ní àwọn ojú kan jọ́nà ọlọ́mọsọ fàwọn náà sáàrin àwọn ojú náà yọ́ ma tàn pẹ̀lú mọ́lẹ̀ dọ́ọ̀hìkà tó mùsùlẹ́dìṣẹ́ra ojú náà yọ́ ma rẹ́rìn-ín látara ìró ìdùnnú ojú tí wọ́n ti fún ní ìró ìdùnnú wípé ọmọ wàlìjánà wà òjò òyìnyàwó máa yí bíi ní alẹ́ ha gábára ọlọ́run wá ní àwọn ojú kan jọ́nà sí ní yóò kóró ní kò ní ṣe wò ojú yẹn máa burú jáì gábára tàbí nǹkan tí gubar eruku bá ti kọlù nǹkan yóò ní dáa gubar gábára ojú yẹn máa bàjẹ́ oníṣẹ́wọ̀ látara ìbànújẹ́ tàdà hákòhà kọ́tara òkùnkùn máa bó dárú tàbíṣá àzúlmà wùlá yíká hùmùn káfàrà tó lè fàjára ọlọ́run láwọn tí mò ń sọ yẹn àwọn náà làwọn kèfèrí tí wọ́n jẹ́ òbílẹ̀jẹ́ àwọn tí wọ́n jẹ́ oníbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run kọ́lọ́mọba aláàkọ́mọ̀sọ̀wá ní kèfèrí kọ́mọ̀sọ̀wá ní oníbàjẹ́ ọlọ́mọba aláàkọ́mọ̀sọ̀wá fún wa ṣe jù báyìí lọ إليه سورة عبسة والله أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى